ìlàbẹ̀ sàn oúnjẹ ọjọ́ gan ni o ẹ̀kọ́ wọn mo fẹ́ ti gbàgbé alàbágé bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ìnáwó ni tó ń bẹ̀ o ṣáájú yín ò ní bẹ̀ Mm-hmm. Thank you. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ramota kí pẹ́ káàárọ̀ ẹ̀ka ọ̀sẹ̀ ẹ̀ka lẹ́nu gbogbo ibi tẹ́ bá ti ń wò wá a dúpẹ́ fún àdúró tì yín lórí iṣẹ́ ilé Ramota a dúpẹ́ iná nìtanwó yín o ẹ̀yin náà aráàánú gbà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa pé wọ́n ṣe gan o bàbá wa Àgbàlá Gabriel wọ́n kó àdúró tì o ọlọ́run á wà pẹ̀lú wọn ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ ọlọ́run á túbọ̀ máa ṣagbára dọ̀tun ọkàn wọn á balẹ̀ mi wọn á gùn wọn ò ní ṣe lásán o lágbára títóbi ọlọ́run inú wa dùn ayọ̀ wa kú ẹ ṣe gan-an ni rámọ́tà mọ̀ lóore o rámọ́tà mọ̀ lóore o gbogbo ẹ̀yin tí rámọ́tà bá ṣe ẹjọ́ ẹ má rò tìwẹ́ o ẹ bá wa dáríjì ẹjọ́ torí ọlọ́run o ẹ ṣe gan-an ni ìsàlẹ̀ àpò yóò ní gbọ́ gbogbo bí tẹ ti ń mówó nu àgbà náà ní wọ̀bẹ̀ ẹ ṣe àríyé àfiṣe tó yá kí àwọn tiẹ̀. ẹ ṣe gan-an ni o wọn àfiṣe tì thank you very much.

ṣe pálọ̀ lélẹ̀ àbò àti rámọ́tà ṣèbí pálọ̀ lélẹ̀ pálọ̀ nìyí ibi ìbá ń kọ́ yàrá lélẹ̀ tọ́lẹ̀tì ẹ̀ ní àbò. tọ́lẹ̀tì yìí lélẹ̀ yàrá kan lélẹ̀ níbo ni yàrá tún wà ẹjẹ́ á tún lọ bẹ̀. yàrá lélẹ̀ náà sóun náà ní tọ́lẹ̀tì. ẹ̀rànbà àti lámọ́ta ẹ̀rànbà. tọ́lẹ̀tì tẹ́lẹ̀ ní bíbá. ok ok ẹ̀yẹ́jà tún wo gbogbo ló tún kù bẹ́ẹ̀. ẹ̀já wo ibo mi ló tútù ibo ni bíbà. kíṣìn lélẹ̀ ẹ̀yà òkè. ọpẹ́ wo ló fẹ́ dúró fáwọn ọmọ ẹ tí aláàjì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń sọ́pọ́ọ̀tì ní débi tó dé. ẹ ṣé gan ni òun wá bí ṣètìlẹ́ o thank you very much iléeṣẹ́ yóò ní jóná o sáré pé yóò ní bẹ̀rù ẹ ṣe gan ni o. mọ́mí ẹ̀yin náà bá wọn dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sọ̀pọ̀ tí wọ́n bá dúpẹ́ tẹ̀. ẹ káàárọ̀ gbogbo ilé mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀pọ̀ tìrámọ́ta lórí ilé ẹ̀ yìí mo dúpẹ́ gan-an ni òyìn náà ní tán wo yín o gbogbo ibi tẹ́ tí mu àgbà náà ní wọbẹ̀ ẹ̀yin náà aráàánú gbà ọmọ yín aráàánú gbà ẹ ṣe ẹkú tọ́jú rámọ́ta o ẹ ṣe gan rámọ́ta dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o tabari gbogbo ẹni tó ṣe ẹ má bínú o ẹjọ ẹ bá mi dáríjì ẹjọ ẹ torí Ọlọ́run ẹ ṣe gan ni o ẹ ṣe ẹkúnnáwó ilé náà ẹ ṣe mo dúpẹ́. bí ìgbà wo làwọn òpó máa kọ́ lé báyìí. Ah, pẹ̀lú kan tí mò ń wo yìí ọ̀la sátọ̀dẹ̀ wọ́n fẹ́ lè kan bíbá yìí lọ́la ó pẹ́ ju Sunday pẹ̀lú kan tí mò ń wo yìí. Ọlọ́run ṣeun. Ramota mo fẹ́ kí Ramota kó dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel <laughs> yínníyínní ká lè ṣe mí adúpẹ́ lọ́wọ́ wọn gan adúpẹ́ lọ́wọ́ wọn gan adúpẹ́ lọ́wọ́ wọn gan àmọ́ lóore o àwa kọ́ la máa san Ọlọ́run ló máa san fún wọn gbogbo ìjọ wọn náà tán ti dìde wá láti wá ṣèrànlọ́wọ́ fún Ramota ìjọ náà ní tú kò ní dàrú o ìjọ yẹn á máa kún bí ọjà ni kò ní tú bí ọjà lágbára ọlọ́wọ́n ọdẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ wọn ní fàṣìyà ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn náà ní kú sórí iṣẹ́ yìí o lágbára ọlọ́run àṣà kí wọn gan ni o. ṣé ṣé ṣọwọ́ left left bọ̀ ọ́ ni àwọn tẹ ẹ fún abọwọ́ ni ilé ilẹ̀ fún abọwọ́ ilé ilẹ̀ fún abọwọ́. How are you? Àwọn ilé ìmọ̀ fún Eh? ń gbalẹ̀. Àwọn ilé ìmọ̀ fún máa ń gbalẹ̀. Lẹ fi máa ń gbalẹ̀. Oúnjẹ ló fi ń jẹun. Ṣé ẹ máa ń gbalẹ̀ ẹ máa ń gbalẹ̀ ni? Hmm. Ìgbà wọlé wà mọ́kọ wálé báyìí. Ìgbà wọlé mọ́kọ wálé. Tílé bá ti parí. Ọkọ máa wálé. Àǹtí Ramata ìgbà wọlé mọ́kọ wálé. Èmi ti rọ́kọ fún yín London. London lọkọ yín wà. Ó yá ìdúró sáwọn yẹn. fún gbogbo. Thank you.